أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مشتتاتها إن كل مشتتة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا قلت الله أترى إكرام فيك هو محمد صلى الله عليه وآله وسلم كثير أترى النبي kọ́lọ́ gbójúgbó káyọ̀ gbogbo àwọn ará ilé rẹ̀ ó káyọ̀ gbogbo àwọn sọ̀hábà rẹ̀ ó káyọ̀ gbogbo ẹni tí wọ́n sọ ìlànà lẹ́yìn tó ń bá àwọn ẹ̀rọ sálẹ̀ tó ti lè rí ọgbọ́n ìgbé àìsèrárọ̀ abẹ́rẹ́ kó fi àwọn náà fi ẹni tí lọ́nà sọ ìlànà náà. تفسير سورة النساء في عنقرة ẹni tí a parí nínú lẹ́nu àyà ẹlẹ́kẹ̀ẹ́sọ àti ogún ẹlẹ́kẹ̀ẹ́lẹ́kẹ̀ẹ́ sí ọkọ̀ twenty eight ní tí a bọ̀ lọ mẹ́rìndínlógún náà. أعوذ بالله من الشيطان الرجيم يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما فمن يفعل ذلك عدوانا وظلما فسوف نسليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم ويدخلكم مدخلا كريما ولا تتمنوا ما قصد الله به بعضكم على بعض للرجال نصيب من اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا واسألوا الله من تستسلم إن الله كان بكل شيء عليما ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا Tí ó ń ṣàlàyé àwọn ìṣèkí rẹ̀ fún wa ní ọ̀tọ́ra àti nínú àyà tí a kà ní àná. Kíkẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba oore àforíjì ìròyìn ìfẹ́ tó wà ní ọ̀dọ̀ òun ọlọ́run ọba lẹ́nu ló ń fẹ́ fún àwọn ẹ̀rọ tó ń já òun ọ̀dá ẹrú lẹ́yìn tó ní kó ń ba lè fi ìyà jẹ́ àfi ẹrú bá fi ọwọ́ rẹ̀ lórí fa ìyá ọlọ́run ọba ìrún sì rí ìyà náà àmì ẹrú tí wọ́n ń sọ fún ìyà ọlọ́run tó rà tó bá kù díẹ̀ káàkiri fún inú àti ọlọ́run ni pé ọlọ́run tí yóò sì wú ẹni yẹn ṣe àmì ẹrú tí wọ́n ń lé àyà fún gbó ìlà kí tí ó fi ọlọ́run ṣe àti ọlọ́run ọba tí ó pé ó ń gbọ́ ó ń ó ti pèjì ogún torí ẹni ẹni tó ń fún ara rẹ̀ wá ìyá ọlọ́run ọba. ọlọ́run tó ń bá ọ̀rọ̀ lọ orí ìrírí tó mú ọmọ ẹ̀yìn kan ti fa ẹ̀ńkùn. olùwọ́lá ní èròǹgbà ìní ọlọ́run ọba ni pé mo fẹ́ ṣe ẹ̀jẹ̀ fún yín ni fẹ́ ṣe ẹ̀jẹ̀ fún yín ìfẹ́ ìlera fún yín gbogbo nǹkan tó bá rọ̀ yín lọ́rùn lónìí ní ọlọ́wọ́ ọba ni mò ń fẹ́ fún yín. àlèmọ́bẹ̀ mi kẹ̀kẹ́ rí àlejò náà àti ọ̀sẹ̀ wọ̀. wọ́n ní fàlẹ́ sábà ó kàfífà lọ́pọ̀ àti ìlú ìdènàfẹ́ yìí wọ̀ bá àìsàn ọkùnrin yìí wọ̀ ẹ̀hìn mẹ́tì yìí. ẹnìkan tó fà á tí fi ní mò ń fẹ́ ìdẹ̀kùn fún yín nǹkan tí ó rọ̀ yín lọ́rùn lọ́dẹ̀ ni ọlọ́mọ bá ń fẹ́ fún yín tó pé ọmọ ènìyàn ẹni tó lẹ ọmọ ènìyàn máa ń lẹ ní àbùwàhímà ní ìní àbùrẹ̀ lórí nǹkan sọ pé pé ọmọ ènìyàn mẹ́rin lọ́nà wájú wọ́n sí ènìyàn sọ̀rọ̀ náà ni àwọn ọba ojú lọ ń ṣe àwọn àbójúkò nǹkan tó pọ̀ gan. kódà nínú àwọn àbójúkò ọlọ́run láti mọ̀ pé ọlọ́run ọba yìí ọba tí ó fẹ́ ìdẹ̀fọ́ wa. àlẹ́bí sọ wọ́n rẹ̀ sẹ́lẹ̀ ó ní rúfi ẹ̀hún mẹ́tì الأربع أو كذلك عند رفع القلم الأربع àwọn mẹ́rin kan bẹ ọlọ́run kò ní ní tán kọ ẹ̀ṣẹ́ lẹ̀ fún wa ara ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó náà bá ṣe lò àlẹ́bí ni ọmọ kékeré ọ̀sọ̀bẹ́rù àtàyà ìdẹ́rẹ̀ rà ọmọ kékeré látọ̀dọ̀ kan méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá ọlọ́run ní ní tán kọ ẹ̀ṣẹ̀ kankan fún wọn yẹn ó ní wà tó bá bàlágà yẹn ni pé tí yóò fi gbọ́n tí ó ti mọ̀ nǹkan ní í ṣe nígbà rẹ̀. bákan náà àìláì ẹni tó sùn ti tó wà lójú olùkọ́lọ́ tó lójú oorun rẹ̀ náà wọ́n ń gbọ́gbọ́gbọ́ lójú oorun rẹ̀ àbí ó ń sùn lọ nǹkan tó yẹ kó ṣe lásìkò oorun yẹn tó jẹ́ ọ̀rọ̀ ìrànlọ́wọ́ àkùṣe ó ń gbé lọ àsìkò oorun ti tó sọ ara ní ọlọ́run pé èmi ọlọ́run ìlú pé èmi ń mu òṣèlú. bákan náà wẹ̀lmọ́kẹ̀rẹ̀ ẹni tí wẹ̀lmọ̀jùlú ṣẹ̀ṣá yẹ̀fí kọ̀ ẹni tí a lè dẹ̀nà ọlọ́run rẹ̀ tán ó ní brain disorder. so alẹ́ tí ọlọ́run sábà fi ń pé ọlọ́run ò ní ọ̀kan kan kalẹ̀ ní ẹ̀ṣẹ̀ ṣàtàyẹ̀ fi ọ̀ ojúlọ sí làkàyè rẹ̀ bá tají bákan náà ẹ̀lmọ́kìrì ẹni tí wọ́n jẹ́ pa tó ṣe nǹkan olùwà tó máa ṣe pé wọ́n pọ̀ tẹ̀lé òótọ́ ni àbí wọ́n wà ní ipò mùtọ́rọ̀ ẹni tí ara ní kúlọ̀ ní ìlú náà máa fi ìlé bíi. بضع تهي أكمل التيسير الإسلامي أمر الإسلام الإسلام شرارته يلقي في الرمانين أننا يوم عائشة رضي الله عنها قلت اختير رسول الله صلى الله عليه وسلم بأمرين إلا اختار ما أنتم عن النبي ليس بيجي يدور على النبي ويمشي في هذا فلاك مفيد ọlọ́wọ́ bá ìrírí ìlú kọ́sí bá ánúkùn olúwa ní gbogbo tí mo wá fẹ́yìn ọlọ́wọ́ fẹ́yìn orí ènìyàn ìdẹ̀kùn ní èkí ìfẹ́ ìnira fún mi ó tó wọ́n ti kọ́ mi yẹ tí kò bá gba gbogbo àwọn ìdẹ̀kùn yìí tó ní kọ̀tẹ́ ọlọ́run ẹni ọ̀fẹ́ kan òtí tó le nínú láti tẹ̀sí náà ní ìsọ̀rọ̀ rẹ̀ fún àìsè gan ìdí ẹ̀sìn gẹ́gẹ́ ní ìrọ̀rùn wa tí ẹ bá ti jáde kó níbi ẹ̀sìn ẹni ti kóra rẹ̀ sínú ìlera ó kóra rẹ̀ sínú ìyọnu ó kóra rẹ̀ sínú wàhálà ńláńlá ilé iṣẹ́ ní nítorí ó ti kóra rẹ̀ sínú rẹ̀ bẹ́ẹ̀ ọba lówó yóò tẹ̀mí tó le náà ní ẹ̀mí ìbànújẹ́ ẹ̀mí wàhálà tó bá lówó yóò máa tẹ̀lé àdáwò náà ni ní ẹni tí kò bá ti ní ẹ̀sìn ọlọ́wọ́ ọba súnà lẹ́yìn tó ọba ọ̀sán náà tí ò yé ọlọ́wọ́ bá ní wọ́n kó lè kọ́ ìdè sánú dọ̀ọ̀ín ìfà olúwa ní àbọ̀bà tó dára náà nù kó wọ́n darí dọ̀ọ̀ín ìfà lẹ́yìn tó lẹ tó ìlú ọlọ́run mọ́ lẹ́yìn ṣe máa mọ́ mọ́ bá gbára yín ṣe máa ẹ wo àwọn táwọn gbà ọlọ́run ní àmọ́ gbà rẹ̀ ẹlùmí ọ̀wá ilé tó wáyà àdánwò dé bá tí àsìkò ọ̀gbọ́n ọ̀la ti dé ìlú ọ̀nkọ̀lẹ́nu bí ọgbà rẹ̀ tí àwọn ẹni tó lẹ́nu àwọn ẹni tó lẹ́nu tẹ́ ẹ bá fojú wo kẹ́pítà ní ṣe wá jòkó ẹ wọ́n wọ́n pé à kí ló wá ń lé ní lórí ìmídìí jẹun ọ̀rọ̀ níbi tó ti di abo ẹnu ní ìfọ́lá after five tó ti wọlé ẹsẹ̀ rí láàyò bí lọ. ni atọ́míkì ó lọ́ra jẹta yẹn kí ló dé wàá jẹta lágbo mẹ́rin lásìkò ìbọn wa sọ̀fẹ̀ lágbo mẹ́rin ti agbo mẹ́rin ló sọ̀fù tààrí ọwọ́ jẹun tó wọ́n sùn ó jí ọlọ́pàá ṣùgbà ó di agbo mẹ́rin sọ̀rọ̀ jẹun oúnjẹ agbo méjì kan jẹun ọ̀sán ó jẹun àárọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ oúnjẹ àrùn ti jẹ́ àtàbílẹ̀ rẹ̀ ọ̀ jẹun ọ̀sán tó ló ti lọ sára pé òun gbà rẹ̀ bá ti di eh, àdìgbò rọ́bìnrin ó lọ sínú tó tẹ ìpínlẹ̀ ńláńlá tó ti bẹ́ẹ̀ náà wọ́n tó wá ní bó ṣe rí yẹn náà ọ̀ ẹni tó bá tó wá rẹ̀ wọ́n máa ń kí àná ní kò mọ̀ èyí lọ́nu àwọn àìdá sẹ́fẹ̀rẹ̀ bóyá ọ̀rẹ́ lọ ni àbọ̀ wà lórí ìrìn àjò kan ni olúwa ní àá mọ́gbà rẹ̀ olè mọ́gbà rẹ̀ fà من أيام أخرى وقد عن جميني قد أقل كل أيام صار كل شيء ورد الكلام صار كل شيء ويا إجي فاصلي تو أنا أو عبارة من ولا أو جنب برا هنا أنا أو في برا ما هو جنب برا تطلع بس أنا ها ماذا why you are eating no I can't I can't àkẹ́lẹ́ wọ́n ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ olú ọ̀rọ̀ àwọn ọ̀dà ọ̀dà àwọn ọ̀dà òkú ìpè à yọ̀bọ̀ tí n bá yẹ sáwọn ìlú wọn ní ìgbàgbà rẹ̀ ní báyìí. torí àwọn èèyàn ọmọ tẹ̀ ìfì ìròyìn má wọ́n wò pé à bóòlù òde ní dáwẹ̀ tó bẹ́ẹ̀ sì ni ọlọ́run ti yọ̀ǹda nígbà ọmọ báyìí tọwọ́ ànẹ́bí lọ́tọ́ kọjá akọ́wọ́ tíráàmù kọ́wọ́ kọ́wọ́ gbà rẹ̀. tó kí ni mo fẹ́ ló bẹ̀rẹ̀ pé àwọn ìjẹ̀kùn islam ní ẹ̀jẹ̀ pọ̀ jù ó ti pọ̀ jù ẹ̀jẹ̀ bá ti olówó lè tẹ̀sí ọlọ́run ní ilé iṣẹ́ tó náà lẹ́yìn tó ọmọ rẹ̀ fẹ́ náà fọ́ kò sí kó lè ṣe láyé tí ó fi yanjú. ọ̀wá ìtòkùn ló lè ṣe tí ìwọ tó tilẹ̀kùn wọlé tó àbẹ́ wọn máa tẹ́lẹ̀ kan wọ́n ní wọ́n máa six thousand naira kiri kan wọ́n kẹ̀ ó sùn lọ ni. wọ́n wá jẹ́ sẹ́wọ́n wọ́n wá sọ wọ́n lọ fún un irọ́ ni kò ta kankan kò lè ta kankan súnà ló fi rọrùn jù. ọkọ̀ yìí ó ṣàṣàrò tí ó ṣàṣàrò ó ti wá ṣàṣàrò láàrin ọ̀pọ̀ ẹ̀yìn àárín sí mi ní kúrò yìí tó rẹ́ padà. o kí o sọ ṣàṣàrò sọ ní kò sí lẹ́yìn o wọ́n lọ sí mẹ́tìlá méjì ẹ̀rọ lè wo àwọn oníbíjà rẹ̀ ń ṣe wàhálà ìtìmọ̀ tí ó dáa ìyà tí ó dáa kọ́lá àwọn tó wọ́n tẹ̀lé wọn ni àwọn gẹ́mọ̀ àwọn olóògbé tẹ̀lé yìí ilẹ̀ ayọ̀ ilẹ̀ lọ́wọ́ ìdí mọ́ làwọn ń ṣe pẹ̀lú àwọn ẹ̀ka ayọ̀ làbí mílíọ̀nù nítorí àwọn ìdímọ̀ ìdímọ̀ táwọn ènìyàn lọ́wọ́ wọn kó jẹ ẹnu. tó ọlọ́wọ́ máa ní kó ìkọlẹ̀ ẹ̀ńsánú dọ̀ìfà olúwa ní mo mọ̀ yín ọ̀lẹ́ ní payé ọ̀ka kankan. sòwò náà ní kẹ́lẹ́ kan rárá fò kólékòlé kò síbò wò sí jẹ́ ẹ̀rọ pé àwọn ní àbàbá kan á ah, àwọn transformer lò transformer pọ̀. power line ni ẹ̀sán jẹ́ ẹ̀sán jẹ́ yẹ́n bẹ́ẹ̀ ni ẹgbẹ́ bá gbọ́ lórí kílẹ̀ ń pè ní oṣù tansọ́mà fún tansọ́mà ní ẹni kún jẹ́ tansọ́mà fẹ́ nìkan irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ ti pọ̀ lọ́rin yìí irọ́ ti pọ̀ jù mí lọ́rin yìí tó ọlọ́run ní ọkùnrin kan ìǹsánú gan ìyìnká ẹni kọ́ lọ́gbọ́n tó wọlé pé ọ̀tọ̀ lẹ́ni ní yá ayọ̀ náà tó dórí bàbá olóòlẹ́jọ́ fún iná àpòjúwe kan ọlẹ̀ dákẹ́ tẹ́tí sí àti àpòjúwe yẹn iná lẹ́rí náà tẹ̀lé iná lè dùn là púpọ̀ àwọn bàbá tẹ́lọ sọ̀rọ̀ lé bàbá ju ìyẹn kéye àwọn alákìlẹ̀ gbà mí nínú nǹkan ní wàhálà wá dé ní nípa ìṣòro dé ní wọn máa ní ìjọba rẹ jẹ ọkàn ìgbà ìwọ tí lọ́dọ̀ wá ní ìsìn báwo ni ọkọ òun sọ ọmọ pé pé òun sọ ni torí tó bá tó bá lọ tó bá ní kíní yóò ṣe ẹ̀yìn à nígbà ní kò ṣe kò ṣe náà ni ẹ̀yìn kò ṣe à àbò ṣe wá àbò ṣe ẹ̀yìn olùjọba òun náà sáré o òun náà sa àbí tí wọ́n tó bá ń ọwọ́ pọ̀ lára rẹ̀ wọ́n pọ̀ lára rẹ̀ gan-an tí mo ti débi ìmọ̀ ní kọ́ wọ pé wọ́n pọ̀ lára rẹ̀ akọni nǹkan kan tí a jẹ́ kò fún ọ náà hmm, àwọn ìyọnu ayé gbogbo ìdíkún náà wọ́n ti wọ́n ti ọkí títí akọni gbogbo àwọn ẹ̀dínwó náà ó gbọ́ kí ni kan lò ìyẹn ni pé tí wọ́n rẹ̀ tó rí owó tó kó wáyé onírun gbàgbé ẹ̀ yóò ti lọ nù pẹ̀lú tó ti kinu fi ń jẹ ìjà ńlá yáyà. Thank you. ọkàn wọn ní balẹ̀. òun ni pé gbogbo ẹni tí ó fọkàn sí ẹ̀dá kan àwọn bàbá kan àwọn àgbàlagbà kan àwọn ayé kan ẹni ọ̀rọ̀ ọ̀gbọ̀n òye gbogbo yẹn ọ̀pọ̀ ìkọlẹ̀ nǹkan ọ̀gbọ̀n ẹ̀yìn ìgbà tí wọ́n ní ọ̀lẹ́ nígbà gbogbo yẹn pẹ̀lú rẹ̀ ní oṣù ẹ̀dá pẹ̀lú àwọn transformer ẹ̀rọ àwọn tí wọ́n dá àwọn ẹ̀fẹ́ transformer transformer transformer ni àwọn ọmọ àwọn ọmọ ọ̀fẹ́ transformer tàbí gbèsè à tó wọ́n òun bàbá rẹ̀ tán òun bàbá bàbá òun ti jẹ́ kà á bàbá tí wọ́n sọ lọ yẹn yẹn fún lè wọlé ilé tẹ̀lé tó lọ́gbà láti ẹ̀rọ ìjábọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ tó kí ó rìn wọn jẹ́ transformer tó kẹ̀ wá ti yẹ́yẹ́yẹ́ ẹni wọ́n máa kú lọ́dọ̀ ní transformer lò ẹ̀sẹ̀ jẹ́ torí wá ní ilẹ̀ bí ẹsẹ̀ jẹ́ ayé lè ní ìjọ wá ní gbogbo àwọn tẹ́ ń pè yẹn tẹ́ ń pè wọn tẹ́ ń sáwọn lọ́wọ́ tẹ́tẹ́tẹ́tẹ́ àwọn ọ̀rọ̀ akẹ́ nínú ọ̀há tó ni olùwàní láyé àkìlò fún òdòdó ara ni olùwàní wọ́n lè dé wípé fún olè bí àbùkátà kankan dé ti pé ètò sí fún olè bí àbùkátà ètò sí ọlọ́run ní wà ń yẹ fún olè láì tó sí dé ti

lọ́ọ̀dì wọn àwọn ènìyàn tí ẹ̀rí sọ pé àwọn bàbá kan bẹ tẹ́ bá sọ fún ọba lọ́rin kí máa dé tó ti máa dé tẹ̀ kọ́lá kẹ́ni wọn bá ní ipò lọ́dọ̀ ọba lọ́rin ẹ̀dí yẹn tó káàbù tó káàbù tó yọ ọ̀gbẹ́ à ṣé tó ti wọn fẹ́ràn rẹ̀ lẹ́rẹ̀ wá tó di pé tó bá tó olúwa ní wọn kò lè pàdé ìmùsùlùmí ọ̀dọ̀ ìfà ọjọ́ dáadáa yé òkú fún yányá lẹ́nu ọ̀lẹ́. àlejò mi tó kẹsí ìrìnàjò ní láṣmọ́tò wà ọba tó ń ṣàlàyé ọ̀lẹ́ yẹn àdìsá lẹ́yìn tó mọ́ ọ̀tọ́ ìlà tí wọ́n fi tu pé nígbà táwọn ẹni lọ sí àlẹ́sọ̀rọ̀ wọn lè ọlọ́wọ́ fún ní ìrún tẹ́kí sí ọ̀rọ̀ gbé lọ ìrún tí wọ́n máa kí ìrún wákàtí fifty fifty tó gbàdí àlẹ́sọ̀ lọ́sọ́lá ń gbàdí lọ nàbí lọ ìfún sábàjì rẹ̀ pé kí ni báwo ni ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn àdéhùn rẹ̀ tó fẹ́ lọ mú bá wọn fún ọlọ́run fún ní kàn sí ọ̀sán láta ìrún fifty a àlẹ́sọ̀ sáyé ń wò tó bẹ ẹ̀hẹ́ tó ní kí ni kí wọ́n ṣe fara wọn lọ́wọ́ owó wọn ọlọ́run ti pèsè mẹ́wàá ó bí ọ̀rọ̀ kó lẹ orí fọ́ọ̀tì ó tó pàdé ó tó bọ̀ àti musa ní báwọn ni òun ti di pèsè fọ́ọ̀tì à ń fáwọn ní ká tó padà tó bí láti rí pé yorì ló ń wọ́n wọ́n yóò kọ́ sí ìfà àrùkù kíbi wọn máa ìdí ẹkùn lọ́wọ́ bá ń fún wa ó tún padà lérí tẹ́lẹ̀ fọ́ọ̀tì ó padà sí táàtì ó tó wọlé bọ́ọ̀rọ̀ náà tó jà náà pọ̀ bàbá tó dé padà alẹ́ mo dá nínú tó ń lò lójà kò ní mẹ́wàá àyìn mo jẹ̀dá kọjá tó padà tó lè bọ́ lọ́rùn ọlọ́run mo já ọ̀rọ̀ àyìn jáwá rò kú mẹ́ tòǹgbà tí ó tó mọ alẹ́ mo dá ní pawọ́ kàwé alẹ́ mi lè ìlà pawọ́ kẹlẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ìrìnsánú ọ̀lẹ́ni wọn àbọ̀pọ̀ àwọn kẹlẹ́ yìí tó kìkì márùn-ún yẹn ọlọ́wọ́ من جاء بحسنة فله عشر أمثالها وطبعا شيء لا داخل فلو عم يقول لا ميوا شنو دي دي في دولار يقولوا هنا اليوم على موا يوم رجع تو 35000 كيلو جه 59 تو الله تعالى خمس صلوات كتبهن الله على العباد أول مرة تمر عليه ọ̀ràn ìyàdẹ́fẹ́ ní ọmọ ènìyàn gbọdọ̀ rọ́ṣì tó àfẹ́sọ́lọ́fẹ́ jẹ́ olórí ibú olórí ibú ẹ̀dá ní kìí kí òun mùsùlùmí tó bá ní ọmọ ilé ibú wa ẹ̀nà wọn ti tó àníkàládùn amálòdà fúnra gbólówó gbólówó bó bímọ kí òun ilé ibú kan rẹ̀ lẹ́yìn òṣìlódé àkèékè òun kéèké òun ọlọ́run wa tó dá wa ọmọ bá ṣe rí ìṣòro tó bá le ọmọ ní ìyè ìgbèlè ilẹ̀ nígbà tí ó gbọ́rọ̀ ọ̀gbọ́n orí orílẹ̀ ògbọ́n orí kò wọ́n yóò sọ̀rọ̀ wọn láyé orílẹ̀ orí kò wọ́n rí sọ̀rọ̀ tó lẹ́sìn kí ló ń fẹ́lẹ́ ṣe wọ́n ní ìyàwó àlẹ́bí pẹ̀lú ẹni ẹgbẹ́ sọ́ńdà àti bàtà wọ́n ló mú wọn òkú yẹn yóò so láti kéde sí ma ipe tó bá fẹ́ rẹ̀ wọn kó o gbọ́ rẹ̀ sílé rẹ̀ kó ṣe tẹ́lá kápá nínú ìbára wọn ẹnu ṣe tẹ́lá kápá nìkẹ́ ẹ̀ṣin tẹ́lá pé ìpè láti lọ fẹ́ lè ṣe ní kẹ́ ṣe mẹ́tì jagbára yẹn lọ ẹ̀tọ́ àkótó wa gbá rẹ̀ wọ́n ta ọ̀là aláṣẹ òun náà gbá rẹ̀ gbá rẹ̀ ìṣòro tó àkótó wa yẹn lẹ́sìn àrẹ kẹfẹ́ òrí ọkọ̀run mọ́ tó tó lòdù akọ tó àtìláyé wọlé wà ní ẹ̀wọ̀n ìṣòro ọ̀rẹ́ kí ló dé èyí ti lẹ́sìn àrẹ mẹ́tì làbò kí ló dé tó kí sọ àwọn afẹ́fẹ́ kírun lẹ́yìn ẹ̀rẹ̀ ó bá kírun báyìí ó bá kí ó fún àwọn ọgbọ̀n ó jáàmù sí ẹ̀ ẹ̀rẹ́ lọ́sẹ̀ kí ló dé ah, àwọn fẹ́ pa àwọn ẹ̀wá gbé ẹ̀rẹ́bì kí ni ẹ̀rẹ́bì ní ìgbé ẹ̀rẹ́bì kí kan bá kó lórí àlẹ́jù ẹ̀rẹ́bì kí ló ṣẹlẹ̀ kí tèmi lè jáde kí ẹ̀rẹ́bì kí níjọ́ tí wọ́n ka àdéhùn wọ́n wọ́n pé sùúrù ṣé wọ́n lọ báyìí pé wọ́n ti ní àwọn pẹ̀sílẹ̀kì sówó àtọmọ́lẹ́kì tọ́mọ́ nílò níbi ìrún àpọ̀sí ráì wọ́n ráì àdébì ni alam taqra ash-shamsa wa duhaha olùwẹ̀ ká ash-shamsa wa duhaha fáwọn èèyàn olùwẹ̀ ká wa duha wa lẹ́yìn ìgbàsájà fáwọn èèyàn olùwẹ̀ ká fáwọn èèyàn fọwọ́ bí kí n fáwọn èèyàn kí ló dé tòkè lẹ́yìn túmọ̀ ní pé àdínú yóò sọ̀rọ̀ ìdẹ̀kùnlẹ̀sìn kẹrin báyìí wọn sọ pé ìdẹ̀kùnlẹ̀sìn yẹn ọ̀hún gbọdọ̀ wá wálẹ̀ ọ̀hún kọ́mọ́ọ̀mù sáńdáàdì yẹn kọ́mọ́ọ̀mù sáńdáàdì kọ́mọ́ lọ mú ti ti sáńdáàdì sáńdáàdì yìí bí wá kẹ́kẹ́ lè fi ọ̀rọ̀ wá wà lọ. kébù wa kí ni sáńdáàdì sáńdáàdì gbé kalẹ̀ níbi ọ̀rọ̀ kíkí sọ̀rọ̀ mi ti ìdílé wa wà lọ ìyẹn ò ní kọ́kọ́rọ́ lè ṣàfi èso ìdẹ̀kùn náà wí ó sí àti èso kí o ní ìdẹ̀kùn ní islam tẹ́lẹ̀ kan ayẹyẹ pé ẹ̀mọ tí ó bá ti rí kọ́rẹ̀ yìí tí wọ́n fọ wẹ́rẹ́ nìdè rí yìí bọ́ mi o lọ́wọ́ ló jẹ ayọ̀ a ah, wá jẹ o àlọ́ òní ara ní ìlú gbóná títí ìlú ìjọ ọba jẹ ọba jáwẹ̀ a. Ah irú yẹn kọ́ wọ̀ tó ọlọ́wọ́ wá التساؤل والإفراط والتفريط الإفراط هو هو هو وفي شيء واحد بين اليوم àṣẹ ètò tó agbọ́dọ̀wà lọ́wọ́dọ́wọ́dì tó lọ kò sí pítà tí lè rí wọ́tíwọ́tí ẹ̀sìn wa yìí wọ́tíwọ́tí Islam àti ìdìsúnà wọ́n wọ́n أنزل المرشد الله غادي من الدين بالحنفية بالله تطمع الصرحة تنسي إذا كنت إذا كنت بعد بعد بعد إذا كنت قوي إذا كنت قوي أنا بقول لا يشاد الدين أحد إلا غلبه هو بطبع مرسل اللي كا كا كا كا تقول مرسل تقول راما أكيبا تقول سنبه عندي دي أولي شريف دي لا غلبه إنت قال اللهم ليه yọ lọ wọn lẹ́ni tòun náà lè ti ń tánà bíi níta ṣe gẹ́gẹ́ lẹ́rẹ̀ ká ṣe anábìrin tẹ́tì ìlú ọ̀pá ìbò tẹ́tì ìlú ọ̀pá ìbò ẹ máa gbìyànjú láti súnmọ́ ibi tó ń jẹ́ ibi tánà bíi sílé gẹ́gẹ́ òun kẹ́lẹ́ ẹ máa mú kí so gbogbo alámọ̀rí ọ̀rọ̀ ìsìláyé àti mọ̀hánmọ́dà ni àti ìbádà ni àkídà ni tí òun á nu jẹ́ gẹ́gẹ́ wa sátà lẹ́sọ̀ọ́ lọ́sọ̀ọ́ lọ́wọ́ lọ́kọ̀ wọn bọ́ tó fún kálukú wa iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wa nù gbogbo ìlànà tí ìwà ti ṣe ìlànà tà lẹ́bí tó mùsùlùmí ló ṣe nà sí òǹtí ń bẹ́ẹ̀ ṣe tẹ́ ṣe tẹ́ mú dé lọ́dọ̀ ọ̀rọ̀ tọ́lọ́ wọn gbà lọ́wọ́ ní tí ìwà ti ṣe súnà ní láti sọ̀rọ̀ wọn rẹ̀ tó ọlọ́wọ́ bá lè wà kólẹ́kọ̀ọ́ ẹ̀yìn ìfẹ́ránú dọ̀ẹ́yìn fà ọ̀lẹ́nu wa àwọn ọlọ́wọ́ máa ti ń jẹ́ ọmọ alágbára ọlọ́ni yóò wá sí agbára rẹ̀ yóò fi ṣàánú wa bàbá ti ṣe nǹkan tí oníkà ṣe nínú ẹ̀sìn ọlọ́run ọba kọ́dà ẹbú ara wọn àánú ọlọ́run ọba ìròkè fífún àánúkò ǹjẹ́ bá ń lò lẹ́nu láyè tẹ́ ẹ ti ṣe ọlọ́run wa ni ọlọ́run ni ẹlọ́ ọ̀kalẹ̀ fún ọ. náà kí ọ̀tọ́ rẹ lẹ́nu kí ọ̀tọ́ rẹ fẹ́ á ẹ̀ńdì ń gbé ohun rẹ̀ nìyí fóònù rẹ̀ sí ń wò yìí ń gbé lẹ́yìn ọ̀sán tó wọ́n fún mi ẹ̀rẹ́ ìgbè fún mi ẹ̀rẹ́ ìta ló ní láti bóòlù ẹ̀yìn mo ní àkẹ́jọ́ ìlú ìbẹ̀rù àwọn tó kọ́ òun wá sí pé òun ó ṣe kéré òun ó jìn gbé ẹ̀wọ̀n lórí kíni lórí aburú lórí bí ẹ̀rẹ́ ṣe aburú àmọ́ nísìn ni wàá rò lẹ́yìn pé ń ṣe dáadáa ní ọ̀rẹ́ nìkan ó ní ìṣòro yọ̀ọ́ pẹ̀lú gbọ́dọ̀ tí wọ́n ti jẹun oṣù lọ́la ẹni rẹ̀ ló dún rò ní twenty ten ní twenty two thousand naira lóṣù rẹ̀ tó gbó ṣe rọrùn ọwọ́ àti ọ̀la tó ó kú oṣù rẹ̀ báyìí ọkùnrin pé àwọn ọ̀gá tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀ tó tó jáde ní tó bá jáde fún ọ̀gá ah, káàkiri rí láyé fún mi wọ́n ní wọ́n ò ṣẹ́kù òbí ti sọ ọmọdé tẹ́lẹ̀ ọkàn ló lẹ́mìí ara ní olóòrùn tó lóòrùn ẹ̀fọ́ lára ọ̀fẹ́ fún ní 2000 ẹ̀fọ́ lára kó ti fún ní 2000 ẹ̀ tó ṣe tó ń fi bá àwọn pọ̀ wàlá ẹ̀ bá wọ iná ẹ̀ bá wọ iná tó ṣe tó fi wọ iná à ẹni yẹn kọ́lé iná rẹ̀ wàlá rẹ̀ tí òfin ní wọ iná ọlọ́wọ́ bá tẹ̀ fún wa ilé rí àgbákòjọ́ àmúyẹ̀wọ́ lẹ́yìn nǹkan tí ó tún máa tọ́ sí ọdún kí náà ó máa fẹ́ sọ aláì rẹ̀ sílẹ̀ tó gbẹ́rẹ̀ rẹ̀ tó ń dẹ̀rùn eré ìkíní tó ń tó papọ̀ wọn àwọn tó ń tó wọ́lé rẹ̀ wọn àwọn tó ń lù jù lọ́rùn ìpẹ́ tó ń tẹ̀síwájú wọn ń yóò mọ̀ wọn lọ́nà ẹbọ ẹbọ fúfúrú sàkúsà nọ́ǹkàlí ibú àti nọ́ǹkàlí rẹ̀ kẹ́kẹ́ wá ní nọ́ǹkàlí nọ́ǹkàlí tó ń yẹ̀ wọ́n náà ogun a ò jó ẹ ò wá lọ ẹ ò wá gún ẹ ò wá ọ̀tẹ̀ dúdú ẹ wà gún gidigidi ẹ wà ẹ wà tẹ òjò gbèsè lórí ẹ wà fi àlásàrà gbé wà ẹ wà fi fò ẹ wà gbápò ẹ wà fi ìsájà fò ọ̀tẹ̀ dúdú ẹ tí ìsájà ó fi sọ fún ọ̀tẹ̀ dúdú ojú omi náà ojú omi náà kìí alọ́ ọ̀la nù tó ẹ dábòtò lọ́nà gbogbo ayé ń ẹ̀rí nínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀tún jáde lẹ́nu ọ̀dún ẹ̀dá kò wá láyé tí ká jẹ́ ọkùn bẹ̀ àwọn ìfúnpá òka òka òka kúta rí tó ìgbà tí gbogbo ẹ̀ tí ká jìnà sí ká jìnà sí o tó ẹ̀kọ́ yẹn ní tó fi ọlọ́wọ́ bá ní jùlọ láyé ẹ wo àánú rẹ ẹ wo àwọn àánú sísà ń kalẹ̀ kẹ̀kẹ́ ní ìtumọ̀ pé láyé nìyí ṣé àwọn àdékẹ́ wọn á wọ gbogbo nǹkan ni wọ́n máa ṣe àmọ́ má dé ìyá yẹn má dé ibi ló kó ìyá níbí yìí olóòyìn ẹbọ òtẹ́ bá ń wo ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí nítorí ń jayé nù ẹ̀fọ́ àtẹ̀kọ̀jì ayé ni wọ́n àtẹ̀kọ̀jì ayé náà ni wọ́n ẹ̀fọ́ ni wọ́n ti ń jayé ẹ̀fọ́ ni wọ́n ti ń sùn ẹ̀fọ́ ni wọ́n ti ń jí tó àwọn ọmọ ṣàtúnwà sí i náà yá ayọ̀ ilẹ̀ dé náà hàn. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما نعم الإمام ابن كثير عليه رحمة الله ونهاية في أفريقيا جنها تبارك وتعالى عباده المؤمنين أم أن يأخذوا أموالهم بعضهم بعض بالباطل nínú nǹkan tí أي قطور kí ayé kó tóòrò tí òun náà kí àwọn apákan náà àwọn èèyàn tó máa ṣe àbòsí fún apákan gbogbo ọ̀nà tí àbòsí máa ń gbà wá àmọ́ àbòsí tó máa ń le jù òun ni àbòsí dúkìá àbòsí owó àbòsí owó tó máa ń dá wàhálà kalẹ̀ pé gbogbo èèyàn náà ni ń dẹ̀bẹ̀ sí owó ìfẹ́ dúkìá ìfẹ́ owó kẹ́nì kan wá gbé ọ̀nà kankan lẹ̀ títí ọ̀nà tí mo ti máa gba owó lọ́wọ́ àwọn èèyàn lélẹ́yìí ní ọ̀nà tí kò tọ́ ọjọ́ ìgbà tí olúwa bá ṣe lọ sí. àdìbẹ́bí ayẹyẹ ọlọ́run bá ní sóra yìí ní ayé wọn lẹ́nu nínú àmàlù olúwa ní mo pè é nígbàgbọ́. لا تأكلوا أموالكم بينكم بالباطل. إمام gba owó ara yín ẹ má máa jẹ owó ara yín má láàrin ara yín bilbaafiri ní ìjẹ ìbàjẹ́ kẹ́nìkan gba owó ẹnìkan lọ́nà tí kò ní dùn máa torí ọmọ pé gbọ́dọ̀ tí wọ́n rí owó ìgbà báyìí gbọ́dọ̀ owó ìṣẹ̀lẹ̀ jẹ́ ti ẹ̀ báyìí ọ̀nà tí ò ní dùn máa tó ọlọ́run ní pé òun ọ̀fẹ́ ẹ̀ àwọn ọ̀nà wọn ni kì í dùn lọ́yà ẹ̀lẹ́mọ́bìnrin kẹfì wọ́n dárúkọ alùkèmáà tí ọmọ tatẹ́tẹ́ ọmọ tatẹ́tẹ́ gbogbo tí wọ́n ń tatẹ́tẹ́ tí ń jẹ ìkejì rẹ̀ ọ̀nà tí ó jẹ́ ọ̀nà bàjẹ́ náà lè ń bàjẹ́ torí pé kò ní dùn lẹ́yìn yẹn kó làbí bá ń rẹ́rìn tí ń rẹ́rìn yóò ti pa àpapọ̀ ní òjijì ọdún ten to òjijì ọdún five thousand five thousand three hundred bí ìdarí lọ́wọ́ inú ìlọ́wọ́ ọ̀nà àjẹ́ ó sì mọ̀ ní àwọn yẹn kalẹ̀ tó o wíwá nínú fẹ́ ẹ má fi owó ara yín níjẹ àjẹ́ sùn ẹni pé gbogbo ọ̀nà tí wọ́n bá ti wá owó wọ́n má jẹ́ pé ọ̀nà tí ọ̀tẹ̀ ọlọ́wọ́ ọlọ́run iná ẹ̀ lè أي بأنواع المكاسب ما ما من كثير وني إنما شيء أو شيء التي هي غير شرعية شيء يضم في رغم كان شيء أولوين شكوني من توفي من تابو من كل وشاء من راتي من جابي من شيء تقول شيء تقول أبي بابا جابو من شيء تقول شيء قولوا أنا أحسن شيء اليوم كأنواع الربا الربا والرباوي في التيارين هنا لا تكاريك ويلي ويلي والكمار حقيقة تو بوم لانتا ẹ̀rọ pa àwọn onígbèsè ọ̀rẹ́dá ọdún ní gọ́ọ̀mùlé dáńtà àwọn onírìbà wọ́n tó pa ọ̀dọ́ rẹ̀ pàdé àgbẹ̀rẹ̀ àrí ẹ́ gbúgbúrú ní àrí gbúrú ní rẹ̀ ẹnìkan náà sọ̀rọ̀ fún mi ní ọ̀sán ọ̀rẹ́ gúrúmù tí ń dá gúrúmù ní ìgbìmọ̀ ọ̀gbà gúrúmù tí ń jẹ́ báwọn tó wá ní tó wọn bá wọn tán àwọn òní bá wọn tán nítorí àwọn onígúrúmù ó ti dé wọ́n ti ń dààmú ìyá wọ́n ti ń fún ọlọ́run ọ̀rọ̀ ẹni tó wọ́n tán àwọn òní tán ọ̀sán náà ni ọ̀sán ni tó wọn bóyá rẹ̀ lọ́kọ́ dáńtọ́ wọ́n tí ẹ bá pa kẹfẹ́ bá pa kùrùkùrù lè gẹ́ ni ló pa gbó wọ́n ní gbó wọ́n ní gbó èmi pa gbó rẹ̀ lọ wọ́n tẹ́ tẹ̀lé wáyà ó bá ya ó bá ya sọ rẹ̀ ìyá ti tó ọlọ́wọ́ bá ní ẹ̀rọ ìṣèlú ni ọlọ́wọ́ bá dákọ̀ yẹn ó jẹ́ pé ẹ̀ń jẹ rìbá ẹ̀nìkẹ́ ń gbà kí ń jẹ́ rìbá rìbá ní nǹkan kí wọ́n gba àǹfààní lórí nǹkan yẹn. Ànábi ni kúlù ọ̀gbìn jàrá mẹ́fà wàlí rìbá. Ànábi ni gbogbo ọ̀d kúlù ọ̀gbìn jàrá mẹ́fà ìtẹ́lẹ̀ fàlí rìbá. Mo yá oníbàárò nísìn. Ìyá mi báyìí yìí wọ́n ní báyìí yóò lójọ́ mi lòdì ní sẹ́mẹ́ta ó ó yé mi lọ ó fún mi bá nira. Tòkítí pé tí ẹ bá ń ṣiṣẹ́ níbi ọ̀pọ̀ yìí o so àmọ́ yá ni so àbí yá ni ní twenty naira àti twenty naira òde òwúrọ̀ sí yá ni one thousand naira ọ̀wá yá ni one thousand naira ọ̀wá ni sori bí bàtà padà tí ó fi tó wà sí bàtà padà fọ máa fi hundred naira ní wọ́n wọ̀ ní ìdá padà so tó lè kó lè kó àkójọ pé mo fẹ́ million one one thousand one million one hundred naira one one thousand naira lọ́sàn so ìyẹn gbọ́dọ̀ zero kaba wọn ànábìrin kò dáa ṣùgbọ́n ni ìrìbá máa ń wọ oúnjẹ náà pẹ̀lú ní ìyá mi ní pẹ́lẹ́gì ráìsì mẹ́fà pẹ̀lú pẹ́lú ní ìdíkì ní ráìsì ní kí ráìsì mẹ́fà nígbà tá a padà fún mẹ́jọ wá fi dá padà mọ́ wọ̀nyí oúnjẹ tìmínà bẹ́ẹ̀ dé wọ́n ní ọ̀yà ẹ̀yà ọ̀ ànábìrin rẹ̀ dáa eléyìí kò dáa tó wúlò nǹkan yẹn kọ́dà owó owó ẹ̀rọ ìgbàgbé yóò yóò àti tó bá jẹ́ pé owó yẹn ò fún yàtọ̀ síra wọn tòtórí àwọn níbi owó náà owó iṣẹ́ tó wà mẹ́rin àwọn olóòtú bọ́ sọ́ndà rẹ̀ bá sí owó tuntun ṣẹ́ ni ní one thousand naira nine hundred lọ́gbà ọ̀ torí màá fọ́ ní one hundred naira tuntun ńlá ilé wà kó fún ọ wà fún mi one òṣìṣẹ́ padà tó ló ń lọ pàṣẹ ọ̀rẹ́ rẹ̀ ná ọ̀nàdẹ́mì àkọ́bí wọn ta ọkọ̀ káàkiri pé boundary so lílé tó owó tẹ ẹṣẹ́ ọ̀hún tó lè lé kankan rìbá ẹlẹ́bí ní rìbá ni so búburú kan ọmọ ọba ní òun ọ̀fẹ́ ọ̀nà tí wọ́n lè máa fi gba owó lọ́wọ́ ara yín kí kìí ṣe pé bóyá tí mo gbó lọ́wọ́ rẹ kìí ṣe owó rẹ lọ gbà padà lọ́wọ́ mi ilá ń tẹ̀kún rẹ̀ ti jẹ́ ọ̀rọ̀ tán à ń ta ara ọ̀gbìn àtúwájú bá ṣe bísíǹsì láàrin ara wa ni ayọ̀ ta ayọ̀ rà láàrin ara wa ìyẹn oṣù kankan lápòjú yìí tó ní ẹni yìí mo bá ṣe lọ́wọ́ mo pé ìlú aṣọ yìí ní five thousand naira wọ́n fọ owó fún tó tó bá ti fi ọlọ́run à ń tà rọ́ọ̀dì wọ́n fi ọlọ́run fún àtàwọn ọ̀tá sọ yẹn ní one thousand ibi àtúntò mọ́ra one thousand lánàá ṣùgbọ́n wá padà wá pé ìrànà òní ẹ̀tọ́ rẹ̀ alẹ́bí alẹ́bí àárín ìlúkìyàrí mẹ́lẹ́ ní sọ́fọ̀rọ̀ ọ̀ alẹ́bí ní ẹ̀tọ́ fẹ́ bá jà ní fẹ́ ká jà wọ́n ní ẹ̀yẹ̀ ṣáà ẹ̀ńtí wọ́n ti lè wọ́n ní jọ́ọ̀yì tó bá wù kọ́ta tó bá wù kọ́ra máa ń lẹ́nu ẹ̀ta fàdọ̀pà àmọ́ jọ́ọ̀yì yẹn ní gbèdéke o táwọn èèyàn wá ní túká ni wà ní túká ayélujára wọn sọ pé wà láì àgbákùnrin àwọn èyí wò tó wá ní àwọn tọ́lọ́ wọn ọba àti ìpàdánù lọ́rọ̀ àwọn òní fún ọ bẹ́ẹ̀ ni wọ́n ráì pẹ̀lú ọ̀pọ̀ àfẹ́tọ́bá kẹ̀kẹ́ kó wá jẹ́ ọmọlúwàbí kò yẹ kí wọ́n lọ padà lọ يوزرع والآخرة ومن يريد ويريد ولا يريد ومن يريد من يريد الله لا ẹni tó ẹni tó conclude ẹni tó padà ẹni kó mẹ yóò ẹni tí yóò di sẹ́ẹ̀dì wọn lọ. إلا أن تكون عن إلا أن تكون عن إلا إلا أن تكون تجارة عن تعرضين. تعرضين تعرضين أن تعرضين بشيء يكون عن kẹjọ lọ sí ní ìlú ọgbà àtìgbọ́n náà yọrọ sí. ànábì ni mọ́lẹ́mì ìtàkọ́rọ̀ kan fẹ́ẹ̀ bá ti fún yà ní o. ànábì ni ẹfẹ́ ṣe òwúlà yàrá yín wà ń tọ́jà kan wà bẹ́ẹ̀ yàrá wú ikẹ́ fíbẹ̀ ìlú ìlà. tó ẹ̀yin ọ̀fẹ́ tajà fún olùṣàlàyé yà ọ̀gá mi lọ́tà yìí o sábà ní ìbẹ́ẹ̀ ní láì. tòkẹ́ mi yọ ànábi ọlọ́run sì mọ̀ fàlùbáríkà sí ọjà ẹni yẹn àmọ́wá ẹni káṣà náà tẹ́ ẹ bá pa á mọ́ tẹ́ ẹ fọ́n tó wà ń bẹ̀ mo ṣe kọ́ bá pẹ̀lú bẹ̀rẹ̀ rẹ̀ nínú ọ̀nà tí ẹ wá bí fàlùbáríkà rẹ̀ níbi òwò tí ẹ ń ṣe òun náà ní kí ọmọ pààrọ̀ tajà ànábi alḥàlàfọ̀ ìkẹ́ ànábi ìmọ̀ búra rọ́ ànábi ni wọ́n fi ọ̀tún lè sílà amẹ́ríkì ìrọ̀lẹ́ dàtà ìta tìlú aláìlú òbíṣẹ́ ló ń tẹ́ pàpàpàpà yìí kí a ẹ̀ ká ń yìí èló rẹ̀ pé ẹ̀yà ọ̀lẹ́ ọ̀dẹ́ nínú ẹgbẹ́ ìfò fún ọ̀rẹ́ rà nínú ó ti sáwọn ọ̀rẹ́ wọn rà ọ̀láì ní ọ̀pọ̀ bá dé ọ̀láì ah, ni wọ́n gbà á. èyí tí òkúta ń ta òun lọ́gẹ́tọ̀ ń tẹ̀lé tẹ́lẹ̀ yóò wọ́nà wọ́n ti wọ́n lọ ráńpọ̀ sí yìí ó tó ti wà lálẹ́ kó yóò mú abẹ́ ti kó wọn ni ti ráńpọ̀ sí tírì bóyá wọ́n ti ń ta fóònù ní táàsì òun ara rẹ̀ pọ̀ sí tírì pẹ̀lú kíni pẹ̀lú wà láàyè rẹ̀ tó ń bẹ tó wà láàyè láàyè tó David Baraka and write all the five days. So that the Iban ní òdodo lórí àṣepọ̀ ọjà dábàtà fúnra wa. Àṣìṣe kàkà ní òdodo bọ́lọ̀ bá ṣe lọ gẹ́gẹ́ ní kàkà fún un tó burú bẹ́ẹ̀. Ṣèkò ju kọ́là kan lẹ fáìsì mọ́ ìyá rẹ̀ ṣe forty five thousand nine ẹ̀ta fún ìdílé náà. Ẹ̀ta fún ìlú. Mo tún ta ní thirty thousand nìkan ẹ lọ bẹ̀ ẹlọ́rẹ̀ ní lọ́ta fi mẹ́nu wọ́n ní àtàn ah, ọ̀dà tó jáde lọ hmm, ṣe kí ni ẹ kí kọ̀ǹkúrú ilé àǹtẹ̀kùnà àǹtìjára ilé àǹtẹ̀kùnà tìjára kan àǹtàrà ọdẹ nìkan kẹyọrù sí i tolúwa ní tẹ́ra ní gbawó ara lọ́nà yẹn tó burú bẹ́ẹ̀ ara àtúrò náà lè ná bẹ̀rẹ̀ bá tẹ̀lé ẹni tí wọ́n ní òun ní gbogbo ọ̀nà tí alimakasibu lẹ́tí ìyà gẹ́rù ṣẹ̀rẹ̀ ìyà òun náà àwọn tẹ́bí yẹn ń ṣe tí kò bá òfin ọlọ́run ọba mu àwọn iṣẹ́ òun èèyàn ti kí ọgbọ́n fi ọlọ́run kí ọmọ táwọn tí kò bá òfin ọlọ́run ọba mu lẹ́ni kí lélẹ́yìn níta ń tẹ̀kọ́ lọ sí níta àbí níta àgbo àmọ́ tó ní àwọn àgbo ọlọ́tí náà tí tó tàpọ̀ pẹ́pẹ́ tó gbogbo tó náà ní ló tà ẹni ọjà burúkú ní ìgbà wọn. àwọn makasibu allati hiya ghayr shar'iyya oníkẹ́ ọmọ ta igbó ṣẹ́kì ọ̀dà ni. tó àwọn nǹkan tó mọ̀ pé ìjọba nàìjíríà ò fẹ́ kí ìrọ̀ tà bí a àwọn oògùn ni oògùn olóró àwọn oríṣiríṣi àwọn ẹ̀sán ìyẹn lọ́nà láwọn kéèké tó fi ń ba iye ara wọn jẹ́ ẹni tí máa ń tarú rẹ̀ ọjà tí ọ̀dà rẹ̀ nìyẹn ń tà ọjà burúkú ni tó bákan náà ara iṣẹ́ tí ọ̀dà iṣẹ́ jálàbí jálàbí ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ ọjà so òun ti ẹ̀dẹ́dẹ́ wípé ìgbọ̀n mímẹ́ yìí ń bẹ́ẹ̀ ti pín oúnjẹ rẹ̀ fún un níbẹ̀ àwọn mímẹ́ ti kọ́ kàwọn wà ní lẹ́fún pé òun ṣe nǹkan tí ọ̀dà kò sí ọ̀dà láàrin tó ọ̀dà náà ní dé ẹ̀bọ̀ náà ẹ̀ náà kò ṣe kí ni ọ̀dà tẹ̀lé àwọn sábà bá yẹn káàkiri ni òpó ìkẹ́lẹ́ jẹ́ tó ń sábà bá yẹn káàkiri wọ́n fẹ́ ládùúgbò àti ẹni ti ẹtì gẹ́gẹ́ fúnra rẹ̀ tó irú yẹn ní sin kò dé pẹ́ ẹ̀wọ́ àmọ́ kò ṣe kí ni ọ̀bá ọ̀dà ọ̀dà tó àwọn ọ̀nà tí ó dáa láti máa fi wá owó òun náà ni àwọn ọmọ yahoo yahoo sọ àwọn tó pé wọ́n máa wá owó èèyàn tí wọ́n ti kó ẹ bá gbé ọkọ̀ ìṣẹ́wò lẹ́yìn tí ó lè máa wà nulẹ̀ ni ìfẹ́ wọn kí ń jẹ́ tẹ̀lé ọmọ wà nulẹ̀ inú ilé lọ wà inú kí ń jẹ́ ilé lọ wà tó ó jẹ́ wọn lágbára lórí pé nìkan ìyẹn gan ẹ̀rì tí wọ́n rí àwọn ìbò bá lójúmọ́ ìbò ètè ìbò ìbò tí ìbò ò ní gan sọ pẹ̀lú gbogbo ìwò tẹ́ǹtì kí náà ẹ́ tẹ́ǹtì sẹ́nu kójúbọ̀ kan wà lẹ́yìn kójúbọ̀ kan lọ́dẹ mú tó àwọn ọmọ rẹ̀ kójúbọ̀ kan mú tó ọmọ rẹ̀ ọmọ rẹ̀ tí o ti ṣe ìkàtúntún kókó lé pé òun lọ táǹkẹ́ kí ló lọ lè fi táǹkẹ́ tó rí admission university lè ṣe ń fún admission ní tí táǹkẹ́ ni mò ń gbé nìsín táǹkẹ́ ló ń gbé bò táǹkẹ́ ló ń gbé bò ẹ̀rọ bá wọlé lọ́yà pọ̀ sí kó lọ sí kí ni kó lọ bó lọ́ọ́ sí kí ni. sọ wúrọ̀ nǹkan iṣẹ́ tí ọ̀dá ni torí kò lè ní àtibọ̀tán ẹwù nígbà kan ń sọ fún wa gbogbo ẹ ti ń ṣe ìyàwó sínú ìyá rẹ̀ ń dùn ọlọ́àdúrà lára rẹ̀ ọlọ́mọdé padà sọkún lọ́yẹ̀ padà sọkún tẹ́lẹ̀ iná kìíní kan bẹ ẹni tó bá ti ṣẹ̀mí tó fi rírì sí ayé yóò mọ̀ pé ẹ padà tẹ̀sín ẹ padà tẹ̀sín àbẹ́ tó bá jáwọ́ tó bá túbá àwọn olówó táwọn bí ń kan nílọrin àwọn tó lajú wọlé ń sọ ń àwọn náà nù ẹ̀sìn náà padà dé lónìí ní báyìí kálukú di pé òótọ́ náà báyìí ni ẹ̀rẹ́ sọ so bí ìgbà ó ti máa gbé àwọn nǹkan kan wá nù fún àwọn èèyàn ẹ̀ ẹ̀ kílẹ̀ pẹ̀lú lọ sáwúdí àwọn tó ń lọ sáwúdí máa lọ lè jalè ẹnì kò tó lẹ̀ lọ lónìí pé òun lọ sáwúdí lọ jalè à ọlọ́gbọ́n lọ́dẹ́ gbà bólú ṣe dì í so àwọn èèyàn ti kọ́ wọn ní ìyá aláya tọba fún ẹ̀ ní ẹgbò lásán ẹgbò lásán ọlọ́pọ̀ dé lẹ́tẹ̀kẹ̀tẹ̀ lè dẹ̀ wọ́n ti rí ọ nínú kí ní ẹnìkan ló ń jẹ́ tẹ̀lé ẹnìkan ló ń jẹ́ tẹ̀lé lẹ́bù yìí lè ta pé wọ́n á ti dé bìtọ́ yẹ̀ ní lápò ọ àpò rẹ̀ kó dé bìtọ́ lápò ẹ̀dì àwọn aláàjì ó dìde ó ní ẹ̀rí ó sì rẹ́ gbogbo àpò mi ó sàgbápò lọ́rùn ni ọmọ nàìjíríà náà ní ìwọ̀n àwọn amáyò wọ́n wúra àpọ́lọ́ lé. so bí ìyẹn kí ẹ bá tẹ òun ní ìsìn ìyẹn lọ rẹ̀ fún ọmọ nàìjíríà lọ ní fún ṣọ́ọ̀bù kọ́mọ ní ìsìn kálẹ́rù everything ni ó dé lẹ́sẹ̀kẹsẹ̀ ní ó mú kókó mú tọ̀ ó kó ọmọ nàìjíríà lè ń ṣe ọmọ kókó kan fún ọmọ nàìjíríà lè ń fọ́ báńkì báńkì tó gbogbo ẹ̀dá láti jọ ń dá lórí bẹ́ẹ̀ náà ni àtibọ̀tán ìyàwó ní wọn padà sí kéré ló padà rí tí ó dá gbàrán tó máa ń ṣúgbẹ́ ìdè já ó kó lẹ́ẹ̀kan túbá tútú bá ní pé ọ̀dà ọ̀dẹ ẹ̀rù ẹ̀rù ẹlẹ́rù padà fún un ẹlẹ́mí ni a àbí ọ̀dà ọgbọ́n ẹgbọ́n ẹgbẹ́ rẹ̀ tó òun náà ní pé ọgbọ̀n tó bá ń jẹ́ ọ̀nà àwọn الشيطان كوشن في بكنا هذيك تروى كما ولا تقتلوا أنفسكم يعني أجد ولا هذا رسول الله وعلى محمد وعلى آله وأصحابه وسلم نعم Walau نعم. نعم. lónílé o ṣẹ́ṣẹ́ olónílé ní Ọjọ́ ìlú àti ìdájọ́ ẹni pé tí mo ti gá ń ṣe nǹkan haram ẹni pé nǹkan ìwọ̀ tọ́lọ̀ ọmọ ọ̀fẹ́ náà lè fi ṣe ẹni tó ń ta náà òun náà ń ta ọjà haram ẹni kò dáa ìgbà mo ti gá fífà kò dáa ìkọ́lá àwọn tí wọ́n ń ṣe gan ìjọba pàwọn láṣẹ lẹ́sọ̀ ẹ̀kọ́ tára rẹ̀ ẹ̀kọ́ ti dáa ibi ẹni tí wọ́n mú sìgá ayé rẹ̀ ó sì tèbà ilé ayé rẹ̀ ó bàjẹ́ ẹ̀kọ́ sí la ni ẹni tí mú sìgá ọ̀pá àgbàkùnrin rẹ̀ ó sì kọ́ sí la ọkọ̀ sí la pé wọ́n yá ọ̀rẹ́ lé tó ẹni tí wọ́n mú sínú pé ń ba iye ara rẹ̀ jẹ́ nǹkan àárọ̀ mi tó ẹni tí ń ta náà òun náà rẹ̀ nìyẹn lọ́wọ́ láti máa ṣe òkúta ọ̀ náà. إذا يا لحمة أنا سلامة جدا راح دار الناس اللي ناس كمكيرا مكيرا يشي يقولون كفو يقولون يشي يسلوا لها تقول هذا الشكر عليه نور الله آية هي سورة الفاتحة سورة آية، ألف لام لم أولئك على أولئك الرب وأولئك هم المفلحون قلتي آمنا وأوحينا إلى موسى لنركع صفا إلى جهة الأسماء يقول سبحانه قل يا أيها الكافرون متى قل هو الله متى فرص متى فرص للنفس متى كيف أتعطي النفس لمتى قل بقارة بقارة ركيا سأقوى لشكو يعني وشال ولا قل كم يعني شال ولا فأقول سيسي يعني ما يشال ولا سو تقول سيكون شال ولا وكاشي يوم أبوه يعني يولي يوم أكاسي يوم أبوه يوم أكاسي يوم أكاسي يوم أكاسي يوم أكاسي يوم أكاسي tó pé tó sọ̀rọ̀ ìdílé kan àmì ẹ̀rẹ́ tó tó afẹ́rẹ́ bá fura pé jẹ́ ìlúwa rẹ̀ ẹ̀rẹ́ tó pé ó kọ́ jẹ́ àdúrà lọ ó kọ́ ju ìlú rẹ̀ tó wà lẹ́yìn tó lọ ọ̀rọ̀ tó lọ tó lọ́wọ́ ṣe bẹ́ẹ̀. àmọ́ pé àti ẹ̀rọ yá sọ̀rọ̀ sọ̀rọ̀ èyí ọmọ sọ̀rọ̀ ìyọnu ọ̀rọ̀ fúnra yín gbà. Thank you. أشهد أن لا إله إلا أنت